ní bàbá àti níyà ìwọ ọmọnìyàn wọ mùsùlùmí fún lẹ́tọ̀ọ́ ẹ̀ tó mì pé nínú Islam béèyàn bá lówó lóòótọ́ òun náà ló ní o àmáwọn èèyàn lẹ́tọ̀ọ́ ń bẹ kìí sọ̀rọ̀ akọ ẹjọjá gbọ́yé kìí sọ̀rọ̀ akọ kan sọ pé èmi mo lówó bẹ̀ẹ́ tí ó bá wù mí ọlọ́run ọba káà pé bẹ́tọ̀ tòun ṣe wà ń bẹ́ẹ̀ tó tó bá ti fẹ́yẹ̀ kakó yọ zaka bẹ́ẹ̀ náà ni dólùkùrùbá ẹni tó jẹ́ bí rẹ̀ ó wà tó jẹ́ bí tó ẹfún lẹ́tọ̀ ẹ̀ nínú owó ẹ pé ah, á sọ fún wa ni tẹ́lẹ̀ pé á ah, lágbájá ẹbí mi ní ọjọ́ papọ̀ àánú pé ẹjọ́ ẹbí ọ̀rẹ́dì ó yẹ kó gbé èèyàn òun ni wípé ọlọ́run bá mọ ọmọ ẹ̀dá tóun dá béèyàn bá lówó àbí téèyàn bá ní nǹkan kan níbi tí wọn ò bá ti ní yíyàn èyí fẹ́ náà síbẹ̀ èyí mọ̀ pé ní ìsìtéyàn bá lábúrò téèyàn bá fún olówó bí ò bá ṣe táǹtì bó ṣe táǹtì ò gan nísìn gan o kò fẹ́ nìkan kan tí ó yàn ó sọ fún kò ní yíyàn bí wọ́n yóò fi pè á tí mi bẹ́ẹ̀ bá náwó fún bàbá ẹ̀ yóò gbé ṣé kìí sẹ̀tọ́ ẹ̀ ní nítorí náà àwọn èèyàn máa fẹ́ náwó wọn síbi tó ti rórí àwọn tó wá súnmọ́ wọn kọ́ òun wà sọ́fà òun lẹ́sìn mọ́ ẹgbọ́ wọn sọ pé alágbájá ah, láti òṣùwà bójú tó wà wọ́n sì ní tó bá ti dé kí báyìí mọ́ yáwó yàfùnyàfùn ni ó ń yà yàfùnyàfùn tó báwọn lẹ́yìn oyin wọ́n gbókọ rẹ̀ káàkiri torí rẹ̀ lọ́lọ́wọ́n bá fi kọ́ làtẹ́ńṣà wà pé ẹ má torí yíyìn nìkan o àwọn tó jẹ́ bí yíyẹn wọ́n yìnyín o wọn ò yìnyín o

lẹ́rọ́bìhì kàfúrà ṣetán nísìn aláìmoore ló jẹ́ sọ́lọ́run ọba níjọ́ téèyàn náà bá ti mú rìsọ́ọ̀tì sọ́lọ́run ọba fún tí bá fi ń ṣe ìnáàpà òun náà aláìmoore lòun náà sọ kí ni wá ń jẹ́ ìnáàpà kí ni ń jẹ́ ìnáàpà méjì méjì ẹ́ àmàkọ́kọ́ rẹ̀ ni al-infaqu fil haram kéèyàn náwó sí nǹkan tọ́lọ́wọ́ bá pè ní haram léwọ̀ bụ kọ́dà kó jẹ́ kékeré ló bá nájẹ́ ìlápàdà béèyàn bá fi 5 naira ara ọtí ẹ́ kọ́dà kó fi wá ń kọ́bọ̀ rọtí wọ́n ní ah, púpọ̀ ó nílé yóò mọ́ ìyẹn làkọ́kọ́ tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́yé kò yẹ sí ìdí pé ẹkẹ́ ṣe gbọ́wò lówó ṣe tó ní sọ́bàtíkà haram àtótóbi àtókéré sọ́bàtíkà haram bá lè yẹn bá náà sí alatabiru al-infaq haram kéèyàn náwó sí nǹkan tọ́lọ́wọ́ bó fẹ́ ó kéré ó tóbi bẹ́yàn bá ti ṣe àrọ̀ ọmọ ya ṣe ìtọ́nù lèyàn bẹ́yìn bá fi wọ́n dẹ́ naira ra Chelsea ẹ́ kó ní wọ́n bùn òní kọ́lọ̀ owó ǹgan ti ọ̀rọ̀ ẹ́ ìná àpàdé Bẹ́yìn bá fi wá ń kọbọ̀ fi ṣe wà lọlé aṣẹ́wó ìná àpàdé bá fi wá naira ó ní wípé ọlọ́run bá ní ká mọ́ nǹkan yìí ó ti deprive àwọn èèyàn tó tọ́ sí nǹkan yìí by spending it in another country kọsẹ̀ bá bèèrè pé ní dáńpé nínú àpàwọn náà ní wípé èyàn ò náwó èyàn wà ti bò mí tí ó tọ́ sí ilẹ̀ bọ́ bá ti ń náà tí wà ní sọ wípé ìdìkan mọ̀ wà yóò mọ̀ láàkì first thing tí gbogbo mùsùlùmí kọkọ̀ gbọ́ yìí kìí ṣe kó tóbi kìí kó kéré bẹ́yàn bá ti ní náà sí the first one no al-infaq fil haram tọ́ bàbá wá yọ ti haramu kó torí rẹ̀ là sọ wípé tábà ti yọ ti haramu kó ìyún òun ò ní rúlù kankan tó yọ kó ẹ́ ṣe haramu nìkan yìí owó kéré ó tóbi na gbọ́dọ̀ náà sílẹ̀ bá di ṣe ní ẹ̀kọ́ àti ìwọ̀n fil àbí al-infaq ala wajhi fi fi wajhi al-mashru' èyàn wá fẹ́ náwó síbi nǹkan tí èsì haram hmm? nǹkan tí èsì haram òun náà wá pín sí méjì ṣébi tó fẹ́ náwó sí yìí ṣé nǹkan tí wọ́n fẹ́ gbádùn fún ara rẹ̀ ni tí kìí ṣe pé ọlọ́run ọba ló ní ká ṣe ẹ̀yọ́ rí pé mo sọ pé tọ̀bí ẹ̀bá ti náwó sí haram àbí ìṣọ́fù ni tọ̀síìrù ni ẹ́ rúùlù rẹ̀ ni pé anything tó bá ti jẹ́ haram owó kéré owó tó bí ń bẹ ìṣọ́fù ni àmọ́ anything tó bá ti jẹ́ tún láti al-infaqul wajib la yuzammu la israfa fi ìnáwó tó wà pé tún láti bá ní kéèyàn ṣe ẹ́ pé ọlọ́run ọba ní túláàsì ní kéèyàn ṣe kò sí ìsìnrọ́ fún mi tọ́bà pé túláàsì bóyá ní ìsìnká sọ pé ó lágbájá o wọ́n ló ní 1 billion àwa ni kó yọ zaka wọ́n á kàkúlé zaka zaka ìwà pọ̀ tí ó yọ kú ń bẹ̀ kan ní ó ti pọ̀ ju ìyí pọ̀ jù nígbà pé ọlọ́run ọba ló sọ di túláàsì tọ̀fẹ́ ìtẹ́ ìbá wá ṣe túláàsì èyí tẹ̀yàn

bihasabi halil munfiki wa المنفق عليه alẹ́ ìdáàkópò ìkan ní ìnáàpà tí ìkẹyẹ bá ní ṣe wájìbù ò ní pé kéèyàn kọjá àlà níbi nǹkan téèyàn ná ní déédé ìṣe tí ẹn tí ń náwó àtẹ́ntà náà fún kí nǹkan tó jẹ́ náà pa bí nǹkan tó ṣe pé tí ọlọ́run bá fàyè rẹ̀ lẹ̀kẹ́yàn ṣe a kọ́kọ́ wo ẹni tí ń a sì wo ẹni tí wọ́n náà àwọn méjèèjì bá bá wọ ẹni tẹ́ náà lágbájá ní 1 million lágbájá ní 10 million kí o wá náwó sí haramu ó wá wo bọ́yá ọmọ ìyá rẹ̀ sùn ó wá fún ní 3 million bẹ́ pẹ̀lú dédé owó tó ní tó lè ká àwọn nǹkan míì tó pàtàkì ju ibi tó ná sí lọ kò ní kò ní ṣe dédé pẹ̀lú ìṣọ́ọ̀fẹ́ tó jù mí lọ nǹkan tí èyí ìṣọ́ọ̀fù tó lówó ó lè jẹ́ ìṣọ́ọ̀fù fún tálíkà nǹkan tí ìṣe ìṣọ́ọ̀fù tó lówó ó lè jẹ́ ìṣọ́ọ̀fù fún tálíkà tó fún abá ti fẹ́ dìfà ìṣọ́ọ̀fù méjì òní ká gbé sọ́kàn a wò gbéyàn bá níbi 10 million tó wá wu ọmọ kékeré tí ò jọ ọmọ ọdún mẹ́ta lọ tó wá fún ní 1 million gbogbo fi ra tútì lóòótọ́ owó rẹ̀ gbé ṣùgbọ́n bá ti wu alìmúnfàkì àlẹ́ ẹni tá a gbé 1 million fún ìsọ́pù lórí because àwọn tó ní bùkátà ti délé lọ wọ́n pọ̀ dáadáa so òun gbá mẹ́gi níbi ẹni tó dàrẹ́kẹ̀ẹ́ ẹni yẹn agbára rẹ̀ òká dúró owó yẹn owó yẹn ti pọ̀ jù bọ́ọ̀ lóòwò tèèyàn gbé bẹ́ẹ̀ náà ni kéèyàn wo títálíkà tóun náà lówó rárá kóló náà fẹ́ ṣe bí olówó ṣe ń ṣe kólówó wá náwó sí mọ́tò títálíkà wá ní tó bá àjọ parí skúù náà ni láríbájọ parí ní kọ́ọ̀sì tó ṣe lè mí náà ṣe òun ti ń wo dáadáa ọ wá gbé mọ́tò dé ọ̀rà tán ló tẹ́mi lọ ìwọ́n náà wá ní wọ́n náà fẹ́ lọ yáwó ẹ́ ó ní kìí sàti haramu bá ti yọ haramu kó tàyọ̀ wá kó a máa wọ mú fẹ́ a sì máa wọ mú fàkàlẹ̀ tàlẹ́ntì náwó yìí tàlẹ́ntì wọn náà lé lórí ìyẹn ní jẹ́ israf tọ́ bàbá mi ilé yẹn náà tán bàbá ti sọ pé nǹkan bá jẹ́ al-infaqu fil haram tààsọ anybody tó bá ti lè ná nǹkan ìfàkù síbi nǹkan tí ó sọ anybody tó bá ti lè ná nǹkan síbi tọ́lọ̀wọ̀n ọgbò pọ̀wọ́ sí ó jọ́rọ̀ ẹ̀sẹ̀ ní o àbójọ́rọ̀ ilé ayé ìfìrọ́fìlọ́sì pọ́lọ́pàá ní haram اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه so another one tó tún kù sí israf ó ní wí pé man badala malan en tó bá mówó lanla kaseera owó tó pọ̀ في غرض يسير تافه في غرض يسير تافه opposite tó wá náwó tí ń kọ́ kọ́ọ̀sì tí ó wúlò ẹ́ nǹkan kan dàbí èyàn mọ̀ ní pọ́pọ́ ìṣẹ́ ìmọ̀ náwó ńláńlá fún ó wá mú owó ńláńlá wá ní kí ló náwó ìfún wá ní gbóhùn náà fún a good example Haram ó sọ fún ibú tẹ̀fẹ́ ìrìnà haram lọ́jọ́ kàámọ́ wọ́n jẹ́ haram káwá ní lágbájá owó ńláńlá lọ́lọ́sí

níjọ́ táwọn èèyàn bá fi lè wà lára àwùjọ yẹn tí wọn ò rún jẹjẹ tí nǹkan tó pàtàkì jù lẹ́yìn bá fi lè wà kọ́nà kó ṣe pé omi ni wọ́n yà síbi àtúwọ̀ fún wọ́n pé yẹn wọ́n yà síbẹ̀ ìtúrọ́fù tó pé gọ́rọ̀dù yẹn gọ́rọ̀dù táàfẹ̀ pọ́pọ́sì tí ó wúlò ní àfá àṣẹrẹ àìsànta ẹ̀rìfẹ́ ní sàárẹ̀ ẹ̀rìfẹ́ ẹ̀wẹ̀ ìsànà tuntun kìí ṣe píktọ̀ ó lè dó mi kó ní àárẹ̀ bọ̀t èyẹ́ lè yagi àmọ́kọ̀ wá náwà bí lọ sí gi sáyá ẹ́

aya tó wọnú ní ìmọ̀bó tó gbogbo ìsàlàyé rẹ̀ jẹ́ àyà yìí sọ́tún nìta ló wà ọlọ́run bá wá sọ fún wa ìfi ń sọ̀rọ̀ owu owó ọmọ òrukàn owó ọmọ òrukàn lọ́n sọ̀bọ̀ wá owó ọmọ ní pé owó tí tèèyàn táwa kú kú ọmọ àbẹ́lò sọ̀rọ̀ pé ó wà kábà wọn kíìpù yókù wọ́n kábà wọn fi ṣe business kódà kábà sá dàgbà ńkọ́ káwọn náà rí kan dìmú tí wọ́n bá sì dàgbà bá náà ńkọ́ kó sà ní rẹ́kọ́ọ̀dù pẹ̀lú olówó ńgbà tó fi dọdún mẹ́ta àti náà ilé olórí tán kò sí nǹkan tí ṣe bí gán ọlọ́run wá sọ lọ pé wà látàkùlú ẹgbẹ́ ọlọ́run sọ òrukàn wà látàkùlú àmúwálà home

tàbá fẹ́ tú literally ìtàbẹ̀ tún pé owó tí ń tẹ́yìn ní ẹ má fún àwọn èèyàn tún ní manage ẹ̀ dáadáa ṣùgbọ́n àmì pé sí yáàkù contest is owó ọmọ òrùkan lọ́n sọ kọ́dà bí tàbí ọmọ òrùkan wọn òrùkan lọ́n sọ bí ayà ìrìnkí lẹ́nà tó lọ́n sọ tán ọ̀rọ̀ ni wọ́n rùn fún fi ha ẹfún ẹfún wọn jẹ́ wọ́n fẹ́ jẹun ẹfún ọlọ́jẹ́rẹ́ wà sóhùn ẹfún ọlásọwọ̀ ó fẹ́ kówó wọn ni

ọlọ́run bá mọ̀ kọ́ làtẹ́ṣọ́ afẹ́ àtọwọ́ ọmọ òrukàn tó wà lọ́wọ́ yín náà kọ́ owó gbogbo yín ni o bẹ́ẹ̀ bá mójútó ẹ mójútó gbèsè ayé yín bẹ́ẹ̀ bá mójútó ẹ̀fìyàjẹra yín òun lẹ́ẹ̀kì ní pẹ́lú ilé ayé tá a wà nísìn àwọn máa ń sọ pọ́blẹ́mù ilé ayé kọ́ ni pé kò sówó ẹ̀ẹ́n ẹkọ́nọ́mì bàjẹ́ ẹkọ́nọ́mì so ibi tẹ́ bá ti ń sọ fún láwọn kan òun jẹjẹ ìjẹ́kàmọ́ gbọ́nà gbọ́nà lé ní àà ah, we have 40.5 million of malnourished children láfíríkà ah we have kìnnì kan rára ìsọ̀ mẹ́rin sọ náà sàn láti ma wá rí ẹlòmí yóò wá wíìlì 500 million fájá ẹgbọ́n pé tó ń bá ti kú ò ajá òun yóò ń fẹ́ràn rẹ̀ dáadáa 500 million lápítọ̀ so ajáwá kí ni ajáwá wá jí ajáwá fún kọ́ta ni wọ́n wílẹ̀ òun fún ìtọ́fù the first thing wọ́n ni pé àwọn mùsùlùmí ò gbọ́dọ̀ gbérù mentality àwọn tí èṣe mùsùlùmí tó rí ẹ̀kọ́ yọ̀yọ̀ kò lórí iná bàbá yọ kò lórí tán láti ọmọ sí láàfowó ṣe so then, dẹ̀nẹ̀rẹ́ tẹta tó tún pàtàkì tá a gbọ́dọ̀ mọ̀ ó ní wípé bí èèyàn náà kọ́dà tó bá fẹ́ náwó ojú ọ̀nà tọ́lọ́ ní nǹkan tó ní láadá ó tún kó kírọ́ọ̀sì náà ń bẹ̀ ọ́ ìnáwó máa ní priorities o anábì sallallahu alaihi wasallam anábì ní abdul sadaqa ma kana anzara biha èyí tó lóore àníbẹ̀ ni wábdá bí ma ń ta òun tó bá wá fẹ́ sọ́dá pọ̀ síwọ̀ ti jẹun náà sí ọ̀rẹ́ jẹun kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó pé wọ́n wọ́n tọ́jú wọn tí wọ́n jẹ́ fúláàtì lórí ẹ̀ kò yíò náà bó bá rọ̀ lè gbé e, tó kó gbogbo owó tí ìyàwó rẹ̀ tọmọ rí ó jẹ tó kó kalẹ̀ gbìn e. ọ̀nà wọn kọ́ mọ́sálásí kó kalẹ̀ wọ́n wá dì mọ́ gbogbo ní ó jẹ ọlọ́lọ́run ó ti ṣe ọ̀rẹ́ ni déédé tó bá lágbára ni ó ṣe àwọn ilé ọ̀ràn èèyàn ní ìnáwó wọn jẹ́ lórí rẹ̀ then kó lówó náà mọ́ wà máa ṣe bí tálíkà because another cross ilẹ̀ tí kúrò náà sọ́sọ́ méjì ní kúrò sọ wọ̀lẹ̀dínà ìdá àǹfàkú lámúyúsùrìfú àwọn tó gbẹ́ta bá náwó wọn kì í kọjá àlà wà lámúyẹ́sùrù wọ́n ètè hawọ́ ìdí jẹ́ ìhawọ́ ní kí kí olówó mọ̀ sí bí tálíkà wọ́n náà fẹ́ náwó sí ìrìnàtọ́lọ́ tálíkà wá wo dédé tóun ní 30,000 ló ń gbà lóṣù wọ́ntọ́ ẹgbà 100 naira yìí olówó náà èlò sílẹ̀ 100 naira in fẹ́ ṣe jù wọ́n lọ ẹgbà nǹkan olóhun fẹ́ ṣe jù wọ́n lọ ọ fẹ́ ṣe jù lọ òun gba 30,000 ìwọ ní 30 million olóhun fẹ́ ṣe jù lọ ṣe ọlọ́run bó ṣe fún ọ jù lọ ni níjọ́ tó lówó náà bá ti di kóhun náà tó ń kọ́fì tálíkà níbi tó yẹ ká ti mọ̀ pé yàtọ̀ wà ni

ewé ló bá jáde lónìí bọ́yá lágbájá ẹ fún mi lọ́jà ọ̀fẹ́ ẹ́ personality rẹ̀ gbé ẹ fún mi mọ́tò ọ̀fẹ́ ẹ̀yá mi pẹ̀mà sanwó lẹ́ta personality rẹ̀ gbé òun lè kó ìtò wà ní wọ́n ti wọ́n tó pé ìfèyí tó ń dìmọ́ náà nì yóò lékún náà ẹ́ à ní fẹ́ pé nígbà tó bá lólo kówó fọ́lọ́ǹtán ilé ọlọ́run ló padà tó wá tọrọ bára padà àbí nígbà tó kó pé àwọn lẹ́yìn mínà mo ti wá kó kíní kalẹ́jọ́ orí fún wá hà ní nǹkan láǹfẹ́ ní kò bá tí mo bá ní ẹ̀hẹ́n Abubakar radiyallahu anhu nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó pèpè kí káwọn èèyàn náà fi yọ̀nà tọ́lọ́ Abubakar wá dé ó wá kó gbogbo dúkìá rẹ̀ wá nígbà tó wá kó wá àwọn àbí Abubakar àbí wà bí pé maza àfẹ́tẹ̀lẹ̀ ahli àti ló fílẹ̀ fáwọn ará ilé rẹ̀ wọ́n ni àfẹ́tẹ̀lẹ̀ ọmọ ọlọ́hàn ọ̀rọ̀ sólà mo fọlọ́ àtúnjíṣẹ́ rẹ̀ kalẹ̀ fún ọ ẹgbọ́ ẹ̀yọ́ sì mọ́gbọ́ àwọn àmọ́ sọ lédè tó ara pẹ́tọ̀ ilé ọba tó jọ ọba lóòrùn hmm? ẹ̀hẹ́n tẹ́lẹ́rìbọ̀dì sí tánì àgbàtì ìgbé débi pé jọta àgbàtì jẹ khalifa tó jẹ khalifa gbogbo mùsùlùmí nítorí wọ́n kọ́ sọ fún wa ní pé laqad alima qawmin anna hirfati lam takun ta'jizu amma unati ahli ẹ̀yin ìjọ mi ẹmọ̀ mi ẹmọ̀ pé owó tí mò ń ṣe ó ká ìnáwó àwọn ará lè mi tó kọ́ sọ fún wa owó mi gbé ẹ́ àmọ́ ní ṣe ọwà pẹ̀lú lítù àlékún ẹ ti fi ní ṣe kàlífà lórí lórí ẹ ti gbé sẹ́fún mi mi ò nílò òṣè mọ́ fàtàyà kùlù àlù àbìbákìrì àdàmàtọ̀ ibi dúkìá ní ti máa náà ní bísínẹ́sì máa irú àbúbákìrì òun ni wọ́n sọ pé kí lo fílẹ̀ fara lè rẹ̀ ẹ̀gbọ́ kìí ẹ̀hẹ́n èyí tó wà nílé lókó kalẹ̀ èyí tí ń bọ̀ ń bọ̀ amọ́tò ń bó ṣe wá kó kalẹ̀ kó bí tẹ́kùn pé ìmánì wà fáwọn bá pè ní pé kìí ṣe fún ìjọ tó ní ká dáwó yìí ìwéjọ tó ní ká dáwó yìí kìí fáwọn bá tù lókó tó kọ lẹ́wọ̀n owó tí Usman fi kalẹ̀ pọ̀ ju tàwọn bá pè lọ ṣùgbọ́n sẹ̀mọ̀ yí pé nìsí gbogbo tó nílò òun kó rà wọn pé lágbájá 1 million ló ní kó 1 million wá tọ̀káwá ní Usman wá mú 1 tọ́rọ owó tẹ̀wọ́n wá jẹ́ 5 million ẹ̀hìn Osman olówó ju Abubakar lọ ọjọ́ ọlọ́wà nù jẹ̀mí án ẹ̀hìn ṣùgbọ́n ìṣe sí Abubakar gbé ìmánì rẹ̀ gbé èèyàn kìí ṣe nǹkan fọ́lọ́wọ́ ọba tápẹ́ ilé ẹ̀sẹ̀ tó bọ́ sínú yàrá yóò ah, wọ́n àrọ̀ lè ni ẹ̀ẹ́sẹ̀ ilé ìsànfẹ́ náà ẹ̀mọ́lọ̀ fún ṣàṣíọ̀ ẹ́ dédé téèyàn bá lágbára ẹ́ lèèyàn máa ń ṣe bọ́bá wá dákọ̀sàlékún fún wa àmọ́ kí ìyẹn wá lágbára jù bẹ́ẹ̀ lọ́pọ̀ ẹgbẹ́ gbogbo gbé sí ayé ẹ̀kù wá mọ̀jú ara rẹ̀ nìkan lọ ìyẹn ni wà lámúyẹ́ tùrú hmm? àmíjèjì náà ni ò sì dá bẹ́ẹ̀ bá ṣe méjèèjì yóò gbé ìbú wa ní Kùránì sọ wa wípé àlàtẹ́jà àlìyàdàkà màbúlò expression tí Kùránì lónìí ṣẹ̀wọ̀n kọ́wọ́ láàbí fún yẹn nìkan àbí láti pé ẹ fún mi kọjá ó ti wà táìdì wọ́n ti fi lọ́ọ̀kì dé tọ̀wọ́ látàkùsà kó lálùbá mọ́tàn wá tẹ́ ìnáwó rẹ̀ má tẹ́lẹ̀ tẹ́kú tẹ́ débi pé ibi tó pàtàkì ju ibi tó fẹ́ náwó lọ yóò sọfá pàtàkùdà màlúmánì màṣọ́rọ̀ kò mọ́ wàá jòkó tó bá ti sálá kọ́kọ́ nísìn àwọn èèyàn bù àwọn èèyàn máa ń bú ẹni tí ìbá náwó sí wọn

Hmm? tálíkà tó bá ti kanlẹ̀ ìfọ́sí tó ọ̀kọ́ lọ ní pé ìdí yóò ọ̀kọ́ lọ náà ẹ̀yìn eh, ìdí jímà tàbẹ́ kú táwà ti jùkú ni hmm. òun ló fi pé ìjọ tí ìyàmbá fi lè bá débi pé bùkátà bá bá sọ fi tọrọ òun ni Islam ò fi sọ pé Islam ti kámá di private ẹni tí ó ti rí bùkátà rẹ̀ ìyẹnjú tó wá mú tí sọ tọrọ níṣẹ́ òun là ń sọ pé tọ̀kámọ̀kù hmm? ẹni tó ti bùkátà rẹ̀ ìyẹnjú gbẹ́gbẹ́ ti pẹ́ntó náà ṣiṣẹ́ díẹ̀ díẹ̀ lòun náà ní kọ́kàn tí wá ah, kọ́ àkọ́dà kọ́ lè pé kíngbàtílé kíngbàtílé kíngbàtílé kọ́ wájò kó ti jẹ́ ojúmọ́ náà lọ́wọ́ ní bùkátà tẹ́kẹ̀ẹ́nìkan mẹ́tò ní bùkátà ilé wọn ni ká mọ́ fún àmọ́ ìwé ìdárẹsẹ̀ fún ọlọ́run bá tún wá kọ́ lówó yé ọlọ́run bá ṣe ọlọ́run bá sọ fún tálíkà pé kó mọ́ tọrọ mọ́jẹ̀ tí ó máa tọrọ ọ wá sọ fún ló pé fún ẹ́ ọ fẹ́ kó lówó fi ìpèsè bóun lòun ṣiṣẹ́

ọlọ́run bá nìkan yóò wà mọ̀ sáńdájò kálukú abẹ́lọ́run ọlọ́run bá kó rọ̀ wá lọ́rọ̀ ó bá rọ̀ wá lọ́rọ̀ nǹkan kó mọ̀ jẹ́ ká jẹ́ kàfóòrò ká mọ̀ jẹ́ aláìmoore aláìmoore èèyàn lẹ́nu tó ṣe tọ́lọ́run bá rọ̀ lọ́rọ̀ ó wá nínú sí tọ́lọ́run bò fẹ́ hmm? ah orí kó fún mi yìí sì kéèyàn máa ara pé èèyàn dúpẹ́ ni ọlọ́run fi ń sọ fún Suleiman àti Daud ó sọ̀rọ̀ tó pọ̀ fún wọn ó ní ìmọ̀ yúù ala Daud shukran wa qalilun min ibadiya shakur ẹ̀yin fámílì ànábì Daud ẹ ṣiṣẹ́ fọ́lọ́run kó fi jẹ́ ọpẹ́ fúre tó ṣe fún ẹ ṣiṣẹ́ fọ́lọ́run ẹ náwó fọ́lọ́run sí fọ́lọ́run yọ ọdún sí so kò tó lọ́tọ̀ pé ẹgbẹ́ kò mẹ́rin fẹ́ǹsì nígbà tó ń fún ìyàn lówó tí wọ́n á mú ti sọ́ọ̀sì báǹkọ́ o báǹkọ́ o bọ́lọ̀ bá sóre fún yàn ara pé èyàn dúpẹ́ tẹ́ sára mílá àti pé èyàn wà náà síbi tọ́lọ̀ ọba yọnu sí àbí kéèyàn má náà síbi tọ́lọ̀ ọba tí ó fi bínú sí yàn ọlọ́run ọba o kó ṣe ọ̀rọ̀ fún wa kó sì wá fún wa láti lè náà sí tọ́lọ̀ ọba yọnu sí kó ṣe situation wa nírọ̀rùn fún wa jù báyìí lọ kó já lè sẹ̀wọ̀n gbogbo dára fi sẹ̀ tí ó fi rọrùn tọ́lọ̀ kó sì fún wa ó wà fákọ̀ wa ìlú اللهم إنا نعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك ونعوذ بك منك لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك قوموا إلى صلاتكم الخاصة